This is Dawa Nigeria. jazakum allah mẹfọdún kun ya sheikh nínú àwọn ìbéèrè tí a ní àwọn ni pé gẹ́gẹ́ ti mọ̀ pé lásìkò tá a wà yìí àwọn mùsùlùmí ò láǹfààní àti lọ máa kí sọ̀làwátù ní masajid mọ́ so ilé wa ṣokùnfà tí àwọn èèyàn fi yan masjid ní òdì so níbẹ̀ náà mọ́sálásí tó yẹ pé wọ́n rí pé azan níbẹ̀ so a fẹ́ kí ẹ bá wa pàkíyèsí sí eléyìí àti pé tí a dábàá pé tábà máa pa zan gan kí làwọn kan tí ìṣẹ̀rí à ń kọ́ wa nípa zan yìí lọ́sùn báyìí. nígbà tí a bá wòye sí òfin tí wọ́n gbé jáde pé àwọn ìfẹ́ kéèyàn mẹ́wàá táwọn èèyàn tó ju mẹ́wàá lọ kí wọ́n jọ máa péjọ níbì kan a rí i pé nǹkan tí irú òfin bẹ́ẹ̀ mú jáde náà ni pé oníkálukú máa ṣe sọ láti nílé rẹ̀ nítorí pé ètò súnmọ́ jù náà ni pé sábà fẹ́ ṣe sọ̀lá nínú àna ọlọ́run àwọn èèyàn máa ń pọ̀ láwọn mọ́ṣáláṣí púpọ̀ ju mẹ́wàá lọ. so ìjọba òní jáde kó sọ pé ẹ má lọ mọ́ṣáláṣí nítorí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ míì nítí ó jọ lójú tí wọ́n ní pé wọ́n fẹ́ kọ́ dínà ká sí náà ẹnìkan oṣù tó tí ọ̀sọ̀ pé kọ́ mọ́sìn náà ọba ẹlẹ́dàá rẹ̀ lórí ìgbàgbọ́ tí wà ní. pàápàá sì lọ pẹ̀lú máa ń sọ pé nàìjíríà kálukú kó sẹ̀sìn tó bá tẹ lọ́rùn. ṣùgbọ́n nǹkan tó ń sọ ni pé àwọn fẹ́ wá ààbò fàlàáfíà rẹ̀ based on ohun tí àwọn expert nípa àwòsàn tí wọ́n sọ. Ìgbé náà táwọn ìbá tí wọ́n ń péjọ síbì kan náà ó súnmọ́ sáàrẹ̀ ìkọ́ máa rà. Báwọn ẹlòmíì wá ń ṣe àdéhùn lò ó gbélá àdúrà wọlé ọ̀pẹ ọ̀rọ̀ wọlé ọ̀sọ́fọ́ nígbà táwọn ń sọ pé kò sí pé àrùn kan dáràn kò sí pé àrùn kan rà. Rárá, ìṣẹ̀dá àrùn kan ò sí tó lè dìka ara rẹ̀ ràn àrùn kan ò sí tó lè dìka ara rẹ̀ ràn ṣùgbọ́n wọ́n ràn pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ni. ìdí inú sáà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ náà tó fi sọ pé fílù mi nà lùmọ̀jẹ̀ lómi ìrọ̀ ọlọ́sọ mi nà lẹ́sẹ̀ sá fún aká gẹ́gẹ́ bó ti ṣe máa sá fún kìnìún. eléyìí túmọ̀ sí wípé Islam kọ́ wa wípé ká sọ́ra jìnnà sí tó lè ṣe wá ní sùtà ó pé ju ká dúró kí sùn tó ṣe wá lọ ká máa wá wá ká máa wá wá wòsàn fún lọ eléyìí tá à ń pè ní prevention is better than care kò gẹ́gẹ́ bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti láti ṣe sọ wọ́n sọ àbí tó ní ṣé kí n ti rà fún mi sílẹ̀ kọ́ máa lọ láì jẹ́ pé mo fokùn sí lẹ́sẹ̀ kí n bọ́ lọ́n dúró àbí kí n fokùn sí lẹ́sẹ̀ kí n wá bọ́ lọ́n dúró ànábì ní okùn ni kò fi sí lẹ́sẹ̀ kó so kọ́ wá bọ́ lọ́n dúró gbogbo eléyìí fi hàn wá pé ìsìláàmù pè wá lọ sídìí ká ṣọ́ra jìnnà sí ní tó lè má burú ṣe wá ká má dòó kábúrò wá ṣe wá ná kápá máa ṣẹ̀ṣẹ̀ wóògùn fún tó lọ́ńdà bẹ́ẹ̀ àti ìjọba bá ní pípéjọpọ̀ ó lè ṣe wá ní ṣùtà ká má péjọ lásìkò yìí nǹkan tí àsìkò yìí gbà kò sí tó burú mbẹ ọ̀tá pẹ̀sìn wa lọ́nà kàkà láti ṣe ní Italy wọ́n ti pàkíyèsí tí wọn lánàá nígbà tí nǹkan ìkọ́kọ́ bẹ̀rẹ̀ ọkọ̀ tí ọ̀gbọ́n ṣe wọ́n ti ti pàlàbà rẹ̀ wọ́n láwọn kan ni wọ́n ń bá ó wá burú nígbà tí kìnní ìwà tó wá fọ́jú pọ̀ tán débi pé wọ́n ń gbé èèyàn ọgọ́rùn-ún mẹ́jọ sí lójúmọ́ kan bírò rẹ̀ làánà retí ni ṣébí ẹni tó gbọ́n láyé máa ń fi tẹlómi kọ́gbọ́n ni àwọn òpònú èèyàn ni wọ́n máa ń retí kún fi tàwọn kọ́gbọ́n torí tí wọ́n máa sọ pé fi tẹnìkan kọ́gbọ́n ó túmọ̀ sí tẹni tí nǹkan ti ṣe ìwọ tí ò tí ì ṣe fi tiẹ̀ kọ́gbọ́n ṣùgbọ́n gbà tí yẹn bá ti kùnà láti fi tẹni tí ó ti lé bọ́ sínú ọ̀fìn kọ́gbọ́n kò sí tàbí ṣùgbọ́n pé ó padà jìn sọ́fìn náà ṣòun àwọn á torí bẹ́ẹ̀ àwa rí pé n tó mú jáde nígbà lè lọ sí mọ́ṣáláṣí. Hmm. ìjọba kan ò sí tó ṣerú òfin tó ṣeun tó wá ní o ẹ gbọ́dọ̀ wá pèpè fún sọlá kò sí. wọn ò sọ bẹ́ẹ̀ kò sì lè òfin wọn gan ò lè tọ́ka sí nítorí pé èèyàn kan ní lọ pèpè fún sọlá téèyàn kan bá sì dé mọ́ṣáláṣí yóò pèpè fún sọlá torí àǹfààní tó wà pọ̀ púpọ̀. ibi tí wọn bá ti pèpè fún sọlá ń túmọ̀ sí pé kò sí mùsùlùmí bẹ̀ mọ́nu ọlọ́run dákun má pàdánù òru rẹ̀ sí wa. tó a gbọ́dọ̀ pèpè fún sọlá káwọn èèyàn kí àkọ́kọ́ àǹfààní kí mùsùlùmí ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì káwọn èèyàn tún lè mọ̀ pásìkò ti tó lọ́pọ̀lọpọ̀ ó lè jẹ́ pé nù fọ́nu fọ́ra ló tí ò ní fura mọ̀ pásìkò sọ láti ti tó nígbà tẹ́yìn bá sì pèpè fún sọ láti ẹ ti ràn án lọ́wọ́ láti mọ̀ pé ah, àsìkò tiẹ̀ ti tó níbi tíbi tó bá wà yóò lọ sàlùwàlá yóò sẹ́ náà níbẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ìjọba kan sọ pé kẹ́nìkan kan máa pèpè fún sọ̀lá. tó nígbà tá ni ah, wọ́n ṣe sọ láti wọn ní jama sọ eléyìí náà wọ́n bẹ nínú nǹkan tó sọ yìí pé kò yẹ ká tún pàṣẹ nítorí pófin ṣẹ̀rí àsọ yìí pé al-maysūr lā yasqutu bil-ma'sūr ọ̀rọ̀ alọ́run láti lọ sí mọ́ṣáláṣí ṣùgbọ́n ọ̀rọ̀ alọ́run èmi ìyàwó àtàwọn ọmọ ní wọ́n wẹ́rẹ́ wa bá ṣe ma ká ṣe sọ láti inú ilé wa ń jama àgbọ̀dọ̀ pàṣẹ nítorí pàlè lọ mọ́ṣáláṣí sọ hmm. àgbọ̀dọ̀ kíyèsí àmọ́ ká lọ sí mọ́ṣáláṣí kó wá jẹ́ pé ìmáàmù ti mà wípé ńgbọ̀ ọ̀kan èjì táwọn èèyàn bá ń wọnú mọ́ṣáláṣí wọ́n padà pọ̀ ju ọgọ́ta lọ wọ́n sì sọ pé èèyàn gbọ́dọ̀ péjọ pọ̀ ju mẹ́wàá lọ so ó yẹ káwa náà ká kíyè sára because ẹni tó bá gbélé ayé tó ń bẹ lálàáfíà òun náà ni ò lè sin lọ níjàmá àgbà ẹni tí ó bá sì jẹ́ kó ti hara rẹ̀ lè mọ́ bá ti ra rẹ̀ léṣe nítorí dájú náà ni pé ní ní ìfìràdì gan-an lónìí kan kò ní lè dá sí lọ ambos bọ́sí kó tún wá lè lọ mọ́ṣáláṣí so ní ìsìn àyè sì wà fún ẹ láti sin lọ́run níbi tó bá wà tó bá ń sọ pé lálá gbọ́dọ̀dọ̀ àfi kí wọ́n lọ sí mọ́ṣáláṣí eléyìí bá kọ dínà kọ sẹ̀mí látàrí pé gbá rẹ̀ káàrẹ̀ ní tó dájú ni pé eléyìí tó kọ̀ sí ní ìsìn tó olóòní ṣe níwọ̀ nìkan àdáṣe ń gan òní lè sí mọ́láyè rẹ̀ á ń bọ̀ sí bọ́sí ti jàmá nígbà tí àárẹ̀ burúkú bá mú yàn kọ́ àgbọ̀dọ̀ tó pàṣẹ pátápátá ẹni tó pèpè fún sọlá tí ó máa pèpè fún sọlá tì mẹ tó bá sì pèpè fún sọlá tì mẹ kókó mẹ ìmáàmù tó ti wá mọ̀ fáwọn èèyàn péjọ wọ́n sì lé ní fífítì ní tó bẹ́tà nípò náà ọ̀gbọ̀dọ̀ lọ sí mọ́ṣáláṣí yẹn kó sì fi yá àwọn èèyàn torí pé wọ́n á padà mú ṣe nǹkan tí ó jẹ́ káwọn èèyàn máa péjọ ju iye nọ́mbà tó yẹ kó máa péjọ lọ so torí délé ìkákè sáà yẹn lẹ́yìn eléyìí àwọn mọ́ṣáláṣí mi náà tún wà tán sọ pé wọ́n ń ṣe jàmá náà ń bẹ hmm. tó yẹ pé wọ́n á fi distance sílẹ̀ láàrin ara wọn bíi six feet nǹkan kan èèyàn kan sí èèyàn kan six feet èèyàn kan ni wọ́n ń pè báyìí ìsìláàmù sọ fún wa pé látàrí pé àdánwò kan dé àrùn kan tó lè ràn kó wà láyé àwa máa ṣe sọ láti lẹ́ni tí ń oníkálukọ́ àpàdà lọ sílé rẹ̀ kọ́ lọ dá tiẹ̀ sí ilé ìjẹ̀rẹ̀. náà ní àfikún sáà tí muazzin bá fẹ́ padà ní mọ́ṣáláṣí kí ni àwọn kan tí yóò fi kún sí bó ti ń pè tẹ́lẹ̀. ní ìgbà tá a ti mọ̀ pé àwọn èèyàn wọ́n dá ti mọ̀ fáwọn èèyàn a fẹ́ kó jẹ́ pé oníkálukú wà nílé rẹ̀ kí wọ́n sọ láti nílé wọn. nígbà tó ń bá sọ pé hayya ala al-falah yóò sọ fáwọn èèyàn pé sallu fi rihalikum àbí sallu fi buyutikum sallu fi buyutikum ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé ànágbà Muhammad sallallahu alayhi wa sallam pé ní ìgbà tí ìdíwọ́ wà tó yẹ pé ó lè kọ dínà àwọn èèyàn láti wá sí mọ́ṣáláṣí sànàbì máa ń sọ fún olùpèpè fún sọlá Bilal nígbà tó bá ṣe hayya ala tayn tán kó máa sọ pé sallu fi rihalikum ayé yín léyìn ní kẹ́ẹ̀ fi ṣe sọ láti ayé yín léyìn ní kẹ́ẹ̀ fi ṣe sọ láti tó ga wa tó àwọn wa sọ fún afẹ́ mọ ẹ̀sọ́ ju ẹ̀ sọ̀lọ̀ ọ̀tọ̀ hmm. bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn àfáàmì náà wà gbọ́ ní nàìjíríà ń bíi táwọn fà ti kọ́rí tán sọ pé kò sí ẹni náà tó lè bí àwọn lọ́nà láti lọ sí mọ́síláṣí lọ sí júmọ́ gbogbo hmm. ìjọba dà ní ọ̀dà àṣìṣe ńlá lélẹ́yìí o ètò túmọ̀ sí pé ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ kò nímọ̀ nípa ẹni tó ń pè ní mọ̀kọ́sìdì ṣẹ̀ríyà nínú àwọn mọ̀kọ́sìdì ṣẹ̀ríyà tíṣìlódìín wà ń bẹ̀ bákan náà nínú maqasid ash-sharia ẹlẹ́ẹ̀kejì ní hizbun nafs sísọ ní àwọn èèyàn islam kò gbà fún wa látàrí pé mo sọ pé mo fẹ́ ṣẹ̀sìn kí wọ́n tara bẹ́ẹ̀ kí n kí ẹ̀yin ara mi lọ sídìí ìparun ọlọ́ni wala tulqu bi aydikum ila tahluka ọlọ́ni wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima. so kí èèyàn kàn jẹ́ni tí máa ń sọ̀rọ̀ lásán láì jẹ́ kó nímọ̀ nípa àwọn òfin ṣẹ̀ríyà tó burú pípọ̀ tó burú pípọ̀ ìyẹn mọ̀ sí àwọn èèyàn lọ́nà lórúkọ pọ̀ fún wọn mọ̀nà ni ọlọ́mọ sí wa lẹ́ni tó sí àwọn èèyàn lọ́nà. jazakumullahu khairan. jazakumullahu khairan.